oníkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòun lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòun lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o. ètò tí ọ̀la fi jọ tí ọ̀la fi wẹ́. kò lábù. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ẹ já kí pé ẹ káàbọ̀ sí iléeṣẹ́ QH radio studio táwa ní Accra lórílẹ̀‐èdè Ghana ibi fìlà ayé bọ̀bọ̀ ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ah, ẹnìkan ló pè mí mọ́ bá ṣe rí i pé ẹ̀rọ fìlà. àwa ti bẹ̀rẹ̀ ọdún. ọdún ah lẹ́yà tí ń dé fìlà ọdún lẹ́yà tí ń sè. àwọn aláwọ̀ ṣe wọ́n pé. àwọn àbá bí àwọn bá ti parí tábà ti ṣe lálẹ́ yìí tába ti sinu lálẹ́ tábẹ parí tába ti rí. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ jẹ́ wọ́n jẹta. tába ti rí moon. aṣọ jalami alọsẹkun tẹ àti tẹ kírun. àti ń de filani sí mo ti lọ jalami àmì ilé táfi lọ yídì lọ kírun. jalami ọdọọdún mo lọrẹ kan ọdọọdún jalami ẹ ẹ̀ẹ̀mejì lọ́dún ọjọ́ táwọn bá bẹ̀rẹ̀ àtijọ́ ọdún <laughs> tó bá ti di pé ọdún bá ẹ ti rí i a ti máa lọ jalami ẹ tó ní kí kò sí a lọ làlásàmú tẹ́ ẹ bá tún padà rí tó tó lọ ìtúnú àwẹ̀ ni. bẹ́ẹ̀ni kò sí ọmọ rí nà alájẹ. akí gbogbo ẹ̀yin ara lé pé ẹ tó kú àmójúbà wa. akí wọn o. ọ̀rọ̀ sheik labib lagbaji ọ̀rọ̀ wọn la fẹ́ sọ. sheik mi. Hmm. ṣé ẹ̀ mọ̀ kí wọ́n lọ sọ́dọ̀ Naira Marley jọ kọ́ báyìí. ṣé ẹ̀dẹ̀ rí pé nígbà tí wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ. bó ti jẹ́ pé nǹkan tán sọ bó ṣe dùn máwọn kan nú bẹ́ẹ̀ ni ò dùn máwọn kan nú. adẹ̀ ti ayé bó ṣe rí nìyẹn. ṣé wọn ò lọ síbi àdúrà ìyá Pasuma. wọn lọ wọn lọ wọn náà ṣe wá síbẹ̀ wọn náà ṣe wá síbẹ̀. bàbá kan ní tó ń bá wo ṣèyí Labib Lagbaji ó ní láwà ni wọn ní mọ́ palẹ́ rẹ̀ ó lóun rò pé a ṣé ọrùn kì í ro máa yí ni. láwà ni wọn bẹ́ẹ̀ náà ni ẹnìkan náà máa gbá bí èyí ni dàrú bẹ́ẹ̀ náà ni mo máa wọ́n pé aah láì ṣe rasta. àmọ́ tí mo á rí ni pé ẹ̀ẹ́. Eh, àwọn fi ń gbé ẹ̀sìn ga ni ẹ wo kéèyàn tó irú ẹ tó bá ń wí láwà ní láńlá sórí bẹ́ẹ̀ yẹn wọ́n tíráì o. a fi ń gbé ẹ̀sìn ga ni. kéèyàn tó jáde pé òun ò ní jẹ́ kójú ti òun torí kìíní yẹn mi lè parọ́ fún yín tó bá fẹ́ fọ́ọ̀sì ẹ̀ máa dé. o dẹ̀ ní jẹ́ kójú ti ẹ̀sìn òun. kójú ti ẹ̀sìn because ṣe èmi ò lè dé sí i èmi ò lè gbé lé lórí ẹ̀gbà ṣùgbọ́n kéèyàn tó jáde pé ó tóbi lóòótọ́ kò dẹ̀ ṣe nǹkan téèyàn lè gbélé orí suit ó yẹ ká kí onítọ̀hún onítọ̀hún jẹ́wọ́ pé ẹ̀sìn tó ń ṣe òun fẹ́ promote hmm. òun ò dẹ̀ ní jẹ́ kó tì ó ọ̀rọ̀ yẹn dàbí obìnrin tí wọ́n ní kó wá há tí wọ́n daṣọ ìhábò lójú pé láti ní lọ ojú rẹ̀ ò ní síta mọ́ abẹ́ aṣọ ló mọ̀ wá fún obìnrin tó bá gbà láti ṣe irú ẹ̀ odidi iṣẹ́ ńlá kan ni ayédègbè kéèyàn gbà pé kán daṣọ ìhàbò lójú. obìnrin tó bá wá hàlà yìí tó bá bú sẹ́kún kọ́ ìjẹ́sọ gbà ni. ọ̀rọ̀ ẹkún yẹn ọ̀rọ̀ ẹkún yẹn. orí fídíò kan ní tó ń jàrán láti last week ni o. ṣé tó bú sẹ́kún. tó bú sẹ́kún. ètò tó wá kan tẹ ẹkún tó ti jáde. ẹ ṣe. làwọn èèyàn bá ń dráàgì obìnrin tẹ̀ ń sọ yẹn pé ah, ah, ah. nígbà tí wọ́n ní kẹ́ wá ha ayé gbègbè ẹja sáré polówó ọjà <laughs> níta ẹ̀dá lẹ̀ yìí. mo ti wò kan náà rí tó yẹ pé nínú ọ̀wẹ̀dì <laughs> nínú tí ẹ dùn. jẹ́rí <laughs> ọ̀rọ̀ tó léyìí. ọ̀rọ̀ tó jáde ní ọ̀rọ̀ yẹn hmm. ẹja dé látàbàlà kéde àti polówó ọjà. ẹ̀yin ìyẹn wa ẹ má iléeṣẹ́ oea bí wọ́n ṣe rán wa sí yín Ramadan promoting tán lọ. wọ́n dẹ̀ nìkan sọ fún yín pé gbogbo ohun tó bá jẹ́ pé inú Ramadan ló make inquiry báwo bá tó tán gan náà ẹ̀ tó mọ̀ ìyẹn tó bá pẹ́ ẹ̀yin náà gbìyànjú kẹ́ pè wọ́n kẹ́ sọ oríṣiríṣi nǹkan tó bá dàbí àìsàn tàbí àrùn tó bá ń yọ yín lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé níléeṣẹ́ oea oríṣiríṣi àwọn nǹkan tó bá jẹ mọ́ ìlera ara wa health wa ló jẹ wọ́n lógún ìwọ tó jẹ́ pé arúmọ́lẹ́gun ló yọ lẹ́nu bóyá ní egungun máa ń sábà ro ẹ àbẹ́ni tó jẹ́ pé ìtọ̀ ṣúgà diabetes ni àbẹ́ni tó jẹ́ pé ojú ló ń yọ lẹ́nu àbẹ́ni tó jẹ́ pé inú ara gbogbo tó bá ṣàṣe dàbí àìsàn tàbí àrùn ṣáá ẹ gbìyànjú kẹ́ pè ní iléeṣẹ́ oea wọ́n máa ka gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́ máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú ìpolówó tá a fẹ́ play yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ dé òkè lọ́n ká gbọ́ ìpolówó lẹ́yìn ìpolówó wọn á wà fún yín ní fóònù nọ́mbà gbogbo tó bá ti dàbí àìsàn tàbí àrùn nínú àgọ́ ara yín ẹ má dàra yín láàmú ẹ pè wọ́n ní iléeṣẹ́ oea ẹ ṣeun ẹ kú kalẹ̀. oea herbs and shrub spices. oea gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọ́kùnrin ó ṣe ṣakọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever paramayun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and strong spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà rẹ̀ ti wọ̀ rẹ̀ ìlera gbogbo èèyàn jẹ́ wọ́n lógún ẹ gba fóònù nọ́mbà yìí o eléyìí gangan lè máa pè tí ẹ fi máa láǹfààní àti bá ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ sọ̀rọ̀ plus three four six zero three eight four zero eight five zero ẹ gba nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero nọ́mbà yìí ló já sí apá ọ̀dọ̀ ọ̀gá àgbà tó níléeṣẹ́ oea ayé gbẹgbẹ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ẹlẹ́yà mi bá fẹ́ bójú tèmi tẹ́ ẹ náà sọ. àti ìkàwé ara lè wà lájú. ẹ ti kí wọn ẹ pè wà lọ́wọ́. àti kí àkóso pẹ̀ tí kí wọn. Ah. àti wàláì nínú rúmọ̀ dọ́yìn àti kí wọn. <laughs> ẹ mọ̀ mọ̀ kí ah, àti kí wọn. ó yẹ ya kí wọn látàpọ̀ dọ̀yìn. gbọdọ̀ a kí gbogbo ilé pátápátá o <laughs> a kì í pé ẹ káàárọ̀ o ẹ káàsán bẹ́ẹ̀ náà ni ẹ káalẹ́. Mr. Ṣeun wọn làwọn tawọ sí i lórí ètò. sẹ́ẹ̀rì kó tó di pé mo sọ pé aláàjì ẹ̀ kí wọ́n lórí ètò kẹ́ tó bẹ̀rẹ̀ tó láti ká tètè máa kí wọn báyìí <laughs> àwa kí látàpá. kán má fáìlì wa. bẹ́ẹ̀ ni pé a kú àsìkò yóò a kú ọjọ́ ajé ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ lágbára ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni yóò rẹ̀ yóò ṣe yìí. àmì o. ìwà ni ń bá wa nínú sàárè lẹ̀ yóò ṣe yìí lágbọ̀rọ̀ náà. àmì àmì. òní ọjọ́ ajé ajé yóò fi lè gbogbo àṣebùgbò lágbọ̀rọ̀ lọ. a tún ti dé lórí ètò yín ètò wa ètò ọkọ rẹ tàbí sórúkọ tèmi náà ní àbíbọ̀lọ̀ lágbàjú tó gbẹ̀mọ̀ sí ayé bọ̀bọ̀ ẹ̀ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. now Quadri Hamzat olóko mi ayé ti ní kakí kó tó di pé bóyá a lọ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ bá wà lórí ètò lánàá a ti fẹ́ mẹ́kẹ́ ọ̀fíṣíà báyìí lẹ́yìn ìgbà tí àwọn èèyàn bíi méjì mẹ́ta kan ti bá mi sọ̀rọ̀ underground wọ́n wá ní ká announce ẹ̀. aláàjì sì sọ̀rọ̀ mi o. Ah, ah, ọ̀rọ̀ tí mo kílẹ̀ yìí bá ti sọ̀rọ̀ fi láti yín. <laughs> ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ń pè lánàá fẹ́yìn tẹ́ bá wà lórí ètò ìkan lára wa lára àwọn tó jẹ́ top fans wa ní nǹkan bíi two three years ago wọ́n pè wá wọlé tí wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn ti ní accident ní òjẹ̀ká gbúra wọn láti gbà yẹn wọ́n ní báwọn ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ó ti affect spinal cord àwọn wọ́n wá sọ níbi wípé orí kẹ̀kẹ́ orí wheelchair làwọn ń jókòó sí báyìí àwa bí wọ́n léèrè mo repeat ọ̀rọ̀ yẹn fún àǹfààní ẹ̀yìn tó ń pè ẹ̀ sí lórí ètò fọ́tò onítọ̀hún lẹ̀ wò yẹn o mo bí wọ́n léèrè pé ṣé mo lè fi fọ́tò wọn ṣé mo lè fi hàn ẹ̀yin èèyàn ṣùgbọ́n wọ́n ní kí n fi hàn yín fọ́tò onítọ̀hún lẹ̀ wò yẹn wọ́n ní láti nǹkan bíi two years tí àwọn ti àjọṣe program last year náà ni bọ́n wá láwọn ní accident orí wíìchì làwọn jókòó sí àwọn fọ́tò wọn lẹ̀ wò yẹn o wọn lórí wíjì làwọn ń jókòó sí ìkan lára àwọn top fans wa top striker ni wọn ní gbogbo twenty twenty two yẹn but eh, síbẹ̀síbẹ̀ náà wọ́n tún wà pẹ̀lú wa wọ́n wá ní bí nǹkan ṣe rí àtijọ́ àti wọn ló lè wọ́n wá bí wọ́n léèrè pé kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe báyìí wọ́n láwọn rí pé tó lè ran àwọn lọ́wọ́ àwọn ti bímọ mẹ́ta àdé níyàwó àwọn ti ẹ̀kọ́ sọ pé àwọn ti kọjá àyè ara àwọn pé torọ́ ti lọ́wọ́ mẹ́ta àdé ti fẹ́yàwó wọ́n á jẹ́ kán pé ẹ̀ kọjá àyè ara yín èèyàn sáà máa fẹ́yàwó máa bímọ náà ni mo ní kí náà wá fẹ́ ṣe báyìí mo repeat ọ̀rọ̀ yẹn torí ẹ̀ tó yẹ pé ẹ̀ sí lórí rédíò ńgbà yẹn ó wá ní táwọn olùkọ́ lè help àwọn ni pé ìyàwó táwọn fẹ́ tó bí ọmọ mẹ́ta fáwọn àwọn fẹ́ invest lé lórí káwọn open shop fún kó dẹ̀ máa ta ọjà ìrànlọ́wọ́ tá a wá fẹ́ lọ́dọ̀ yín sìn ẹjọ́ mo fọlọ́n bẹ̀yìn gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ẹ̀yin tọ́lọ́ ń bless nínú wa òun là ń pè o ẹni tí ò bá ní kò ń ṣe dandan o ṣùgbọ́n fún ẹ̀yin tó jẹ́ pé Ọlọ́run bless yín nínú QH radio family ṣé ẹ mọ̀ pé láàrin ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì wa níbí báyìí a rí èèyàn kan tó lè lóun nìkan lè invest fún ẹni pé ẹgbẹ́ yẹn báyìí fún adẹ̀rẹ́ èèyàn méjì ó lè jẹ́ ẹ̀ mẹ́ta wọ́n ní kò ń ṣe kéré òpó rẹpẹtẹ ìgbà míì èrò lè lọ bí two hundred tó yẹ pé ní tí gbogbo wọn máa donate ó lè má tó nǹkan tẹ́nìkan máa fi sílẹ̀ reason yẹn tá a fi máa ń sọ lórí channel wa pé tá a bá rẹ tó need support wa báyìí ẹ jẹ́ kí n tó tó fọ́tò ẹ̀ nìyẹn ṣó kí n tó fi hàn yín àwọn nìyẹn lórí kẹ̀kẹ́ yẹn bọ́n ṣe sẹ́ndì fọ́tò yẹn wọ́n ní mo lè fi hàn yín ẹ ẹsẹ̀ wọn lẹ̀ ń wò yẹn ojú wọn lẹ̀ ń wò yìí ṣe top fans ọ̀rẹ́ ayé bàbá gidi lẹ́nu yìí o láyé bàtà gbági òmu Yorùbá ní ṣe pẹ̀lú Tinubu ìjà yẹn le díẹ̀ ọ̀rọ̀ yẹn le díẹ̀ gbà yẹn. Eh, alhaji nbọ nbọ sáré pàápàá mi wọlé. ẹ yà mí ṣẹ́jú kan now ẹ̀yin yẹn wa níta wá fẹ́ sọ ni pé a ti announce báyìí torí àwọn tó jẹ́ àwọn eh, àwọn adviser wa ti bá wa sọ̀rọ̀ underground pé irú ẹni ká tètè ràn lọ́wọ́ àwa ń pè ẹ̀yin tó lọ ń bless àwọn kan máa ń sọ pé alhaji ẹ̀jẹ̀ tó bá ní one thousand two thousand ẹ̀jọ̀ ní ìfẹ́ kí n tó ní one thousand two thousand ní ìfẹ́ kan dá sí i kí ló fà á tí mi ṣe fẹ́ kán dá sí ni pé ó mì pé nìyẹn gan fúnra ẹ̀ ò tí ì yó ẹni téèyàn ń ràn lọ́wọ́ gan nírú ẹni yẹn ẹ jọ mi ìfẹ́ kẹ́nikẹ́ni ó nira ẹ̀ lára nítorí pé fẹ́ ràn yẹn lọ́wọ́ but à ń pe ẹ̀yin tọ́lọ́ ń bless nínú wa ẹ̀yin tẹ́yin ẹ mọ̀ ṣe pé ní oníkálukú mọ̀ lọ́kàn rẹ̀ gan ọlọ́run ti bless mi èèyàn mi lè pé tó bá fún mi ní one million kò lè ṣe é nìkan kan ẹlòmíwà tó bá fún five hundred kò lè ṣe nìkan kan ẹlòmíwà tó bá fún two hundred kò lè ṣe nìkan kan irú àwọn tí ọlọ́run bá ti ràn lọ́wọ́ tán gan mọ̀ pé ọlọ́run ti bless àwọn irú àwọn tá à ń pè ó lè jẹ́ pé ẹ̀mẹ́fà péré ló máa bá wa help ẹ̀ ó lè jẹ́ ẹ̀mẹ́wà péré ló máa bá wa help ẹ̀ ẹ̀jọ̀ ẹ̀yin tó lọ́run help ẹ̀yin tó lọ́run ti ràn lọ́wọ́ là ń pè pé kẹ́ bá wa ràn ní lọ́wọ́ wọ́n lọ fẹ́ invest fún ìyàwó àwọn wọ́n ò lè dìde lórí kẹ̀kẹ́ mọ́ta wọn o àwọn wá rí pé iṣẹ́ ò ṣeé ṣe mọ́ ṣùgbọ́n tó bá invest fún ìyàwó àwọn tó ń tajà tó wó wọlé fún left and right wọ́n lówó táwọn á fi invest fún òun làwọn wá wá báyìí tó over to gbogbo ẹ̀yin QH radio family bó ṣe jẹ́ nìyẹn o àti ànánsẹ̀ láti ní ẹ ti lè tètè ẹ̀yin lẹ́sìn tí mr àfíńjọ́ ní within five days a dẹ̀ deliver ẹ̀ fún un ẹjọ tó lọ ayé ẹlẹfẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. ìṣẹ́jú kiri ti kọjá bẹ̀bẹ̀ ló. ẹ mọ èló ni èló ni per minute. <laughs> lẹ́kẹ̀rẹ́ a máa sanwó ẹ máa wọlé. ok ó ti dá. ẹ ṣe mọ aláàjì bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ náà ni ó ní àwọn kan tí mo fẹ́ fi sínú ọ̀rọ̀ yìí ìyẹn lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ máa yí àbọ̀rọ̀ program a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́yà o. ọ̀rọ̀ máa yìí tí wà lórí wíjì ayé ni nítorí mo wà fortunate pé mo wà ní ẹbí iṣẹ́ ní studio gba ti máa ìpè wọlé. ok ok ìgbà tó tó di pé send owó. tí wọ́n ṣe ní ṣe kó ṣe pa ṣe mistake. padà pé aláàjì abẹ́ ṣe mistake ni àwa padà sí àwa rántí bó ṣe máa ń mm. sọ̀rọ̀ nígbà tí. la ṣe recognize voice yẹn. voice yẹn nígbà tá à ń ṣe program ní last year. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni yìí ẹni tó jẹ́ àwọn top fans wa tó máa ń pè wọlé ìgbà yẹn gan-an iṣẹ́ méjì láti máa ń fojú sọ́nà rẹ pé àbí electoral commission office náà wà ní. àbí àbí DSS torí bá ṣe máa ń sọ̀rọ̀. ó máa ń fún wa calculation pé ẹni tó bá sọ pé Tinubu ò ní wọlé. bẹ́ẹ̀ni ní Kano ó máa ní twenty five percent twenty five percent ó máa ní one percent kan bí ṣe rí bíbá yìí kò lè ní ìbò ní. wọ́n ní wọ́n sọ pé ní Lagos state Tinubu ò lè ní ìbò. wàhálà ẹgbẹ́ yẹn sọ. wọ́n dẹ̀ calculate gbogbo ẹ̀ fún wa pé bá a ṣe rí bá a máa gbégbà. irú èèyàn gbogbo ẹlẹ́ni. wọ́n ṣàdìkà máa wọ̀ rẹ̀ mo fẹ́ mú jáde ní pé mo rí pé torí pé ẹni jẹ́ fans wa ó lè jẹ́ kan lára àwọn tí wọ́n máa ń pè sórí ètò mo ṣe rí pé ẹ fẹ́ náwó àánú sí wọn àti gbogbo àwọn tó jẹ́ kí wọ́n àtà fáǹsì wa. ṣùgbọ́n màá wá padà sórí ọ̀rọ̀ àwọn obìnrin ẹ̀yin màmá wa ẹ má bínú o ẹ̀yin ah. girama ẹ má bínú o ẹ̀fẹ̀ káwọn girama wa àwọn obìnrin dá ìyá wa no ọ̀rọ̀ dídá sí kọ́ àwọn màmá náà ló máa ń dá sí jù torí àwọn màmá wa náà ní ẹlẹ́yinjú àánú jù. ṣe àwa ọkùnrin dájú àwọn ọkùnrin àdájú àdájúmọ́ra ṣùgbọ́n ọkùnrin ọkùnrin ọmọ ajẹ́sẹ́ pé àwọn obìnrin àbí obìnrin ló máa ń pọ̀ jù. gbogbo rẹ́pà tó máa ṣe pé àràjẹ obìnrin bímọ fún ni kò ní kó mọ̀ pa ni o. ok. gbogbo wa la mọ àwa tá a mọ arákùnrin àmọ́ wọn ṣùgbọ́n mi ò sọ pé ìyàwó wọn ò dá o àmọ̀bí ayé ṣe rí lọ́jọ́ tòní. Hmm. àwọn obìnrin mi wà tó jẹ́ pé ọkọ wọn gan rìn pẹ̀lú ẹsẹ̀ méjèèjì. Hmm. tí wọ́n dẹ̀ yan ọkọ wọn jẹ tẹ́lẹ̀ ń fi ọkọ sílẹ̀ tí wọ́n ń lọ. lọ́kọ tó jẹ́ pé ó wulẹ̀ ìwé ìkan tó bẹ́ẹ̀ ni ọkọ tó dá pé hmm. ọkọ tó dá pé. kí lè fẹ́ fàyọ. ẹ mọ̀ pé obìnrin fi ká ìfẹ́ rẹ̀ sílẹ̀ pàtó dọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ dé. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. obìnrin fi ká ìfẹ́ rẹ̀ sílẹ̀. tóbìnrin yóò mọ̀ pé bí ọjọ́ wáyé ṣe máa rí nìyẹn. obìnrin fi ká ìfẹ́ rẹ̀ àwọn ibi tẹ̀ ń padà sí i mi ò sọ pé ìyàwó wò ní. bẹ́ẹ̀ ni ẹ ti clear ẹ. bí ilé ayé ṣe rí lèmi sọ lè ṣe fi ń sọ̀rọ̀ òkè. bẹ́ẹ̀ni níbo ni mo wá mọ̀rọ̀ lọ ni pé lóòótọ́ tí ìyàwó ẹni yóò bá dáa wọn á ti sọ jáde. ok wípé ìyàwó àwọn torí obì tó wá jẹ́ pé ó ti ń fi wà burúkú bá wọn lò pọ̀ títí dìgbà tó tún wà lórí condition. wọn ò ní lè láwọn fẹ́ invest fún un. wọn ò ní lè láwọn fẹ́ invest lórí ìyàwó ok torí tẹ́tẹ́bárì ti mr àfin náà. bẹ́ẹ̀ ìyàwó náà ni. ọ̀rọ̀ kan mr àfin sọ tó tọ̀ọ̀tì àwọn yẹn pé ọpẹ́lọpẹ́ ìyàwó àwọn. Hmm. so irun ti bàbá yìí náà ṣẹ́kí mr àfin dẹ́ni àwọn ti ẹ̀pẹ́ lẹ́sẹ̀ méjèèjì àwọn dúró dáadáa striker làwọn. <laughs> ṣùgbọ́n irú ẹni tó jẹ́ pé orí china wà báyìí. Hmm ìbéèrè tèmi tó fẹ́ bí alájí ni pé ǹjẹ́ tí a bá tí àwọn mọ́mí wa àwọn dáàdi wa àwọn grandfather àwọn grandmother àwọn eré ijó àánú torí mẹ́pẹ̀ wọ́n máa pull support fún ẹni báyìí. wọ́n máa ṣe kó tó dọ̀là wọ́n wá rí yàtọ̀. wọ́n wá ṣe tán ǹjẹ́ ṣé obìnrin yìí kò ní jáwa torí tó bá wá jáwa aláwọn ìyá tó ń sùn lórí òkè lórí ètò yìí o. bẹ́ẹ̀ni ìjẹgbó òkè rẹ àdúrà táwọn mọ̀mọ́ wa ń gbà wọn bàbá wa. bẹ́ẹ̀ni ni ò jẹ́ kí justice of eh, of ọmọba. ó ní èdè ó o. àdúrà ń gbà ọ táwọn rí láti kí wetu rédíò. obìnrin yìí kó ronú dáadáa kó tó di pé àwọn tí à ń sọ yìí oògùn ara wọn náà fẹ́ mú jáde o. nítorí ọkọ ẹ̀ tí ó lè rìn nítorí ọkọ ẹ̀ tí ó lè rìn. bí obìnrin yẹn jáde ní ìsìnkú sọ pé èdè ní ọwọ́ mi kò lè mú ìwé mi o. ẹlẹ́ran gbogbo wa mi ò mọ̀ bóyá alájí ń gẹ́ tọ̀rọ̀ mi. olùdarí yìí kò tiẹ̀ fẹ́ wo nọ́mbà ẹ̀gbọ́n gan. torí kọ́ńtẹ̀sẹ̀ tí wọ́n wà ló múùfù yín ló múùfù àwọn QH hmm. family ṣùgbọ́n tèmi ni pé kí obìnrin yìí kó máa dá owó lágbára owó dẹ̀ gbúrú. kó má tómi bá wà a máa obìnrin ayé òde a dẹ̀ máa ìgbà tí a bá set up business tán fún obìnrin yìí tó bá tún ọdún business ẹgbẹ́ rẹ máa ráwọn ọkùnrin tí wọ́n máa wá súnmọ́ àwọn tí ò mọ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá máa súnmọ́ kó máa wà lọ fẹ́ ni ẹlẹ́ni ilẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ti ríbi tí mo mọ̀ ọ̀rọ̀ mi. Ah, ibi tí mọ̀ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni. ṣùgbọ́n mo ṣe máa sọ níbẹ̀ ọ̀rọ̀ mi mi ò pé obìnrin léèyàn burúkú o. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí ìgbà mo rí ọ̀rọ̀ yẹn mo rí ọ̀rọ̀ yẹn bí ìgbà tó jẹ́ pé ẹ ń kìlọ̀ fún wọn pé kẹjọ kádẹrù sẹ́yìn. àmọ́ àwọn rí ìyẹn ìyàwó ẹ̀gbọ́n yẹn àmọ́ wọn rí o torí ọkọ ẹ̀ tó wà lórí wíìchì ẹ̀ ẹni tó ti ń sáré lọ sókè sódò tẹ́lẹ̀ tó wá dẹni tí kò lè rìn mọ́ tó ń jókòó sórí wíìchì à tó wá fínúfíndọ̀ pé òun fẹ́ invest fúnyàwó òun ìfẹ́ tá a ní sí ẹ̀gbọ́n yẹn òun la fẹ́ transfer sára ìyàwó àtọmọ mo rí pé ìkìlọ̀ tẹ̀ ń ṣe ni pé bí ìyàwó wọn bá lọ ṣèkà fún wọn létà bó lọ fi wọn lẹ èpè wa ní ọkọ àwọn onítọ̀ wọn. kó kọjú ọkọ sórun alẹ́ o. torí èpè àwọn abiyamọ tó ràn wọ́n lọ́wọ́ èpè wọn ní ọ̀pá o. wọ́n ti ṣètò bísínẹ́sì tán ìgbà aládé pé ah, ìyàwó tètè wálé wá dáná fún mi. Ah, ibo ló lọ mo jáde ní kí business mi mò ń ṣe. ẹjọ àmọ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ but a kàn fi ń ṣèkìlọ̀ àdé sọ pé ẹ dá o a sọ pé a sọ pé ìyàwó wọn ò dá o but a fi ń ṣèkìlọ̀ pé ọkọ yín ìkan lára kí wọ́n ti rédíò family ni ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé èyí kọ́ ni àwọn èèyàn fẹ́ ràn lọ́wọ́ ọkọ yín náà fẹ́ ràn lọ́wọ́ ọkọ yín wá ló ń fẹ́ kówó yẹn fún ẹ̀yìn. èmi dẹ̀ màá tó fi ń tọ̀ṣà lájú kọ̀dírì torí hmm. ó ní iye ẹ̀kan tẹ́ ẹ̀kan rò wípé nínú àwẹ̀ ẹ fẹ́ ṣe nǹkan fáwọn aláàbò ara bẹ́ẹ̀ni ẹ dẹ̀ ra wíìchì ẹ̀ tuntun mẹ́ta bẹ́ẹ̀ni ẹ rántí ọdún yẹn mo rántí ẹ rántí ọdún yẹn. ẹ dẹ̀ ra wíìchì ẹ̀ tuntun mẹ́ta ẹ wá méjì nú ẹ̀ ẹ pín fáwọn ẹ àwọn yẹn ẹ níjẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ni ok ok ok níjẹ́ ni wọ́n àwọn tó wá jẹ́ yorùbá láàrin wa wá ń bínú pé alájí ṣe fi yorùbá program lẹ́ ń ṣe. ok mẹ́rin ni mẹ́rin ni mẹ́rin ni wíìkì ẹ̀ yẹn. wípé ṣe fi yorùbá program lẹ́ ń ṣe kí ló dé tẹ̀ fọ́ọ̀mù tó yorùbá. bẹ́ẹ̀ni mẹ́rin ni ẹ ti rántí alájí. àfáwọn méjì méjì méjì àwọn akómọjọ ọfíìsì wa. tẹ́ bá ti rí yorùbá. kán máa wá lọ fúnra wọn. kán máa wá lọ fúnra wọn. <laughs> màmá wa tí mo fowó kọ̀ọ̀bù àwọn onílé gbé wá sí studio ẹgbẹ́ wíṣí àyẹn a lọ gbé fún wọn ní. bẹ́ẹ̀ni ẹnì kẹrin la wà lórí rédíò ní top radio. tó wá bá wa. tí wọ́n sọ pé láti sọ ó dè wá gbé wá tí màmá ẹ̀ gbé wá tí màmá ẹ̀ sọ fún yín pé àwọn òbí bẹ́ẹ̀ o. ah ẹ bí ẹni bẹ́ẹ̀ ẹ bí ẹni bẹ́ẹ̀ mo ti sọ pé. láfiri pé tá a bá wá rẹ tó jẹ́ fáǹsì wa tó a jẹ́ fáǹsì wa tó ń fẹsẹ̀ rìn káàkiri tẹ́lẹ̀ tó padà dé tó wà lórí wíṣẹ́. tó lọ́ mo ṣe mẹ́sàn-án fún ẹ ẹni tí ì ṣe fáǹsì wa gan tẹ́ ẹ̀ mọ̀ rí. ẹ̀ ra wíṣẹ́ tí ì ṣẹlẹ̀ yà wa ẹ̀yin èèyàn ẹni tọ́lọ̀ ń bá ti bless ẹni tọ́lọ̀ ń bùkún mọ́ra ẹ̀ akọ̀bẹ̀ ẹ̀yin ni kíkẹ́ ìjọ ẹ̀yin lẹ́sẹ̀ tí mr àfin ẹni tọ́lọ̀ bá bless tẹ́ mọ̀ pé tẹ́ bá gbé owó fẹ́ mi kó lè affect yín ẹ̀yin tẹ́ bá dùn tẹ́ bá help wọn máa affect yín mi ìfẹ́ kẹ́ dá sí o ẹni tó bá ti mọ̀ pé àtúbàdẹ̀ ah, ṣe kí ni òun máa mọ̀ lára ẹ má fagídí ṣe a ní èrò tó pọ̀ a ní ẹnìkan ṣoṣo tó lè sọ pé máa invest fẹ́ nìyẹn àdìrẹ tó kàwé àrùn kókè ẹjẹ mi gbé e báyìí sílẹ̀ ẹjẹ mi gbé e báyìí sílẹ̀ ẹjẹ mi gbé e báyìí ẹ̀yin tọ́lọ̀ ti bless tẹ́yìn gánà pọ̀ lọ́n bless yín ẹ̀yin là ń sọ mi ìfẹ́ kẹ́yìn kò fi nìta ara yín ẹ̀rí kí mo ṣáà tẹnumọ́ kí nìyẹn ẹ̀ ṣe gan ni tó ayé gbẹ̀gbẹ̀ ẹ̀hẹ́ tẹ́ bá fẹ́ dá sí the same account number tá a máa ń lò yẹn náà ni òfin yìí tẹ́ bá fẹ́ dá sí the same access bank account tá a máa ń lò yẹn òun náà ni fún àǹfààní àwọn tí ẹ̀yin tẹ́ bá wá ní lọ́wọ́ ẹ lè béèrè account number yẹn bá mi sọ̀rọ̀ kẹkọ béèrè account number yẹn kókè o account number wo lè fẹ́ lò kẹ́ lè send message mi lórí whatsapp number yẹn tẹ́ ẹ̀ bá dẹ̀ tó ní nọ́mbà mi náà lọ́wọ́ gan òun ló lọ lórí screen tẹ́ ń wò yẹn ẹ̀ tí láwọn nọ́mbà mi yéé tó lọ lórí screen yẹn ẹ̀ ṣe gan ni so ayé gbẹ̀m ẹ̀ sọ̀rọ̀ pé àwọn ẹlẹ́yà kan ẹ má gbàgbé pé ọ̀rọ̀ sheik labib ọ̀rọ̀ wọn la fẹ́ sọ ló mú wa rántí pé láwàní tí wọ́n ń wé wọ́n fi ń gbé ẹ̀sìn lárugẹ wọn àdẹ̀jẹ̀ kójú ti àwọn ará àwọn àfa mi tèpé wọn máa trim irun gbọ̀n wọn ni wọ́n fẹ́ ṣe fine boy wọ́n dẹ̀ sì tún fẹ́ ṣe àfa but àfa yẹn tìrùngbọ̀n tìrùngbọ̀n wọn kì í wọ́n bá ti gbẹ́gbẹ́ dáwọ́ tán wọ́n gbé láwa ní bígbà tí yóò gbé nǹkan bá wọ́n gbé jù sórí rẹ̀ wọ́n rí pé ẹ̀ṣọ́ ni àwọn fi ń ṣe fún ẹ̀sìn hmm. wọ́n fi ń gbé ẹ̀sìn ga lórí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ lórí lílọ tá a fà bíbí lọ sọ́dọ̀ Naira Marley àtàwọn nǹkan tọ́jọ́ sọ ibẹ̀ yẹn là ń bọ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́yà tẹ́ wá sọ pé ẹlẹ́yà mi ń bẹ níjọba ti ń gbé ẹ̀kú fún eh, jàlábíà lé lórí jẹ̀lìbábà eh, lé lórí a máa sọkún ó wáá fa nǹkan táwọn obìnrin kan fi dírágì àwọn àfa tó ń há wọn àtàwọn ẹlẹ́yà. èmi rí pé wọ́n fọ́ọ̀sì woman tó mo ti rí kan rí. ẹ mọ́ta wedding nínú hall ni bó ṣe gbogbo ló rà ojú ẹ̀rín ni inú ẹ̀ dùn <laughs> bó eléyìí tó wọ sọ́lẹ̀ yà á. wọ́n tún ti wá aṣọ kìíní yẹn ṣe ń pe social media. orí ṣáà ló wà ọ́ tó fi pe ah mo nínú o. ẹni bá fẹ́ kíṣẹ́ rí ẹni tó bá fẹ́ gbádùn ara yìí. ibi alájú kọ́ di ní studio. kó má má tẹ̀lé hmm. ọ̀rọ̀ social media. Hmm. obìnrin tẹ̀ ń sọ yẹn àtàwọn kan náà ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀. Hmm. làwọn èèyàn kan bá jáde pé àwọn fẹ́ béèrè béèrè kan lọ gbogbo àáfàá àti àyàwó ṣé àwọn ìyàwó yín ẹ kì í prepare mind wọn sílẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n máa há ni ó ṣe ni pé bíbí tí wọ́n bá ti há israel kan máa rẹ́rìn wọ́n máa sunkún ni àfáàdé sọ̀rọ̀ ara rẹ̀ kẹrin àmọ́ sára rẹ̀ sára ó lè má fẹ́ fi ìbéèrè kò <laughs> fẹ́ fi wọ́n ní béèrè padà ó ní màmá tó béèrè béèrè yẹn ó ní ẹjọ́ kí ló fà tó fi jẹ́ pé tí obìnrin bá ń lọ ilé ọkọ eléyìí tí ò há ni o tó bá kúnlẹ̀ síwájú ìyá àti bàbá ẹ̀. yóò mọ̀ sunkún. ṣé kò rò náà ní ṣé kò òun lọ́lé ọkọ ni. wọ́n ní tó wà bẹ̀ ni pé ẹkún ayọ̀ ni ìyàwó ń sun tó bá ti kúnlẹ̀ síwájú ìyá àti bàbá ẹ̀ fún obìnrin gidi tó wá láti ilé tó dáa ó ti mọ̀ pé bó ṣe ń kúrò lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì òun yẹn òun ò ní lè ṣe nǹkan tó wù òun mọ́ níbi tóun lọ òun ti lẹ́nìkan tí yóò máa pàṣẹ fún òun bóun ṣe free tẹ́lẹ̀ nílé tàwọn ó lè má lè fi ṣẹ́gbẹ́ ẹni tó ti dìyàwó ẹ̀ nìkan ìrìn ẹ̀ máa ní limit àǹfààní ṣe tíyàwó bá kún lẹ́sìwájú bàbá àtìyẹ tó ń sunkún lọ́jọ́ ìgbéyàwó ṣé kọ́ mọ̀ pé fẹ́ ṣe ìgbéyàwó lọ́jọ́ yẹn ni oníbọ̀rọ̀ ilé ayé náà ṣe rí nìyẹn hmm. olórí rẹ̀ ń wù ní ipe ojú tó ti ń wọ inú pósítà tó ti ń pawó tẹ́lẹ̀ àwọn àdójú tó wà lábẹ́ aṣọ pé kì í ṣe pé kò dùn mọ́ wọn nú hmm. ṣùgbọ́n orí tiwọn náà wú ẹkún ayọ̀ ni wọ́n ń sùn ṣe pé àpẹẹrẹ tí àáfàá yẹn mú wá yẹn àpẹẹrẹ yẹn lè gan torí tí àwọn bá lórí ọkọ lóòótọ́ kò dàbí irú ayé ìsìn tẹ pé ayé gbẹ̀mí ojoojúmọ́ láyé fi ń bàjẹ́ sí o. ayé ń da sí ayé ń da yóò làjú. ẹ tí wọ́n sọ ń sìn pé nígbà kan tóbi bá lórí ọkọ báyìí. àwọn ọmọ òsunkún mọ́ nìsín. àwọn èèyàn òsunkún mọ́ o mọ́mì sí yìí sùn wọ́n máa ń juwọ́ pẹ̀lú fúláwà ọ̀rọ̀ sukumọ́ ní ìsìn alájẹ. ọ̀rọ̀ Sheikh Labib táwa sọ àkọ́kọ́ kí wọn pé wọ́n ń gbé ẹ̀sìn lárugẹ adẹ kí wọn pé wọ́n jẹ́ kójú ti àwọn pẹ̀lú gbogbo láwà ni yẹn láwà ni yẹn ọ̀dẹ̀ nìkan wà níbi tó fẹ́ dé wọ́n ṣèdè láti London nìkan bíi two months ago sí mm, mm. pẹ̀lú gbogbo láwà ni orí wọn yẹn mm. kò disturb nìkan má débi tó fẹ́ dé kókó ibi tá à lọ òun ni ìrìn àjò wọn lọ sílé Naira Marley àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ àti nǹkan táwọn èèyàn sọ àwọn èèyàn kan bú àfa àbíbò. àwọn èèyàn sọ̀rọ̀ gan alájì wọ́n sọ̀rọ̀ gan. àwọn èèyàn bú àfa àbíbò gan kí ni nǹkan tá bú wọn fún ni pé wọ́n ní kí ló dé tó jẹ́ pé gbogbo ń tó yẹ kán béèrè. wọ́n á béèrè. lọ́wọ́ àwọn Sam àti Naira wọ́n ní kí ló dé tí wọ́n sọ̀rọ̀ níbẹ̀ mo níbi irú àwọn nǹkan wò lẹ́ retí wọ́n ní ọ̀rọ̀ búlì ọmọ yìí ń pariwo kípẹ́ ń na òun káàkiri gbogbo kọ́nà ó fẹjọ́ yín sùn pé kò síbi tó ń rìn sí tó ń ní sinmi tó bá lọ play ó lọ sí London gan wọ́n ní ó ń wú fẹ̀fẹ̀fẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì gbòòrò wọ́n nítorí kò síbi tí àwọn gáàgì yẹn ò sí pé wọ́n kàn máa connect mọ́ra wọn wọ́n lọ́kàn ọmọ yìí ò balẹ̀ Sheikh Labeeb pé kí ló dé tẹ̀lé bí wọ́n lérè pé búlì nǹkan bó ló ṣe jẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ number one wọ́n ní kí ló dé wọ́n bí Sam Larry lérè pé afa samsudeen bí wọ́n ṣe ń pè wọ́n kí ló fa wọ́n ti gbé sí talẹ̀ ń báwí talẹ̀ ni wọ́n ti gbé sí kí ló fa inú fíìmù lòkù ti máa yanjú sí yẹn kí ló fa pẹtíṣàn tó mọ ikọ̀ lọ sí alágbọ̀n tó dẹ̀ jẹ́ pé wọn à gbọ́n kankan lẹ́yìn pẹtíṣàn yẹn ìyẹn lára àwọn ọ̀rọ̀ tí wọ́n fi lára ẹ̀sùn tó fi ń kan ṣèyí kì mò ń sọ yẹn o ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ̀sùn tó fi ń kàn wọ́n nìyẹn o ṣùgbọ́n nígbà táwọn tó jẹ́ ti Sheikh Labeeb fẹ́ sọ̀rọ̀ ìdí ọmọ tí wọ́n gbé kalẹ̀ ayé gbẹ̀gbẹ̀ wọ́n ní gbogbo ẹ̀sùn tí àwọn èèyàn kà kalẹ̀ fún Sheikh yìí wọ́n ní ẹgbẹ́ mọ̀ pé Sheikh Labeeb kì í ṣe journalist ipe journalist ló lè máa béèrè gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pé kì í Sheikh kan lọ́bẹ̀ kankan ṣàdúrà làwọn ìbá ní ṣé Naira Marley àti Sam Larry wọ́n ní ṣé wọ́n tó ṣàdúrà ṣá hmm. làwọn ti ṣèyíkì wá sọ pé à kò sẹ́ni tí ò tó ṣàdúrà o pé wọ́n lè ṣàdúrà fún wọn o ó sọ ṣèyíkì ò lè kí ń ṣe journalist débi pé yóò mọ interview àwọn Naira Marley wọ́n lọ aṣáájú fún ṣèyíkì gan sọ pé ẹ ń bá pa ọmọ yẹn pé kò ní jẹ́ ìpín ṣèyíkì gan ṣépè ń bẹ̀ lórí ọ̀rọ̀ pé ọwọ́ ayẹ kí n ṣe kí bi àwọn Naira Marley láwọn ìbéèrè kan àtàwọn tó ní kò ní ìdí kan bí wọ́n pé wọ́n ṣe journalist ìyẹn la ní ká gbé yẹ̀wò Sheikh dẹ̀ wá sọ pé gbogbo nǹkan tí àwọn gbọ́ ń bẹ̀ òun làwọn sọ jáde Sheikh Labeeb sọ débi pé ojú táwọn fi rí wọn àti irú èèyàn táwọn bá wọn pé lọ́dọ̀ táwọn èèyàn dáadáa ní Naira Marley àti Sam Larry ìyẹn ló wá bí àwọn èèyàn nínú ìjẹ́ ó tó káwọn èèyàn máa bínú lórí nǹkan tí Sheikh sọ pé àwọn bá lọ́hùn àwọn níbọ̀ ṣe ń wò wọ́n ojú yẹn burúkú náà fi ń wò wọ́n wọ́n ní bọ̀tìgbà táwọn débẹ̀ àwọn rí gbìyànjú dáadáa ni wọ́n now àwọn èèyàn dẹ̀sọ́ pé kò rí bẹ́ẹ̀ kí la lè sọ lórí áńgù méjèèjì yẹn. ẹ ṣe ẹ má sì fi láyé ẹ má mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí aláàjì nfa program tí a fẹ́ yìí program tó dáa ta dẹ̀ máa rí ẹ̀kọ́ méjì mẹ́ta mẹ́rin kan nù ẹ̀. Hmm. bọ̀kẹ́ tó bọ́ sí inú àwọn ìbéèrè tẹ̀ béèrè ó ní ẹ ó ní òjíṣẹ́ ọlọ́run kan ní Ghana níbi tí wọ́n ń pè ní pastor Mensah Tabi. ok ó sọ nínú preacher ẹjọ́ kan pé ó ń study àwọn èèyàn especially ní government sector kó tó máa lọ sí government offices tó wá rí i pé pastor Tabi ti ń bọ̀ ìtajòkó dáadáa àjòkó dáadáa ìtasáré gbé bábù síwájú àgbè e síwájú. nígbà tí pastor bá ń bọ̀. oníjọkùnrin wa sọ fún ẹ pé ẹ má máa dó nígbà tí pastor ń bọ̀ pé ẹ ṣe nǹkan tí ẹ bá ń ṣe láti please ọlọ́run ẹ má wo tòun kì í ṣe láti praise the pastor. ok ẹ ṣe alájí. Hmm. ẹ example kejì fún àwọn tí ẹni wọ́n béèrè tí wọ́n sọ wípé àfa arabi pé wọn kì í ṣe journalist. bẹ́ẹ̀ni ni pé wọn tọ́lá ní gbogbo àwọn ìbéèrè tẹ̀ ń sọ yìí pé kò ṣe àwọn ọ̀nà yẹn kan máa béèrè. bóyá mo ṣe fẹ́ mú example ẹlẹ́kejì. ok. Uh, former archbishop of uh, Lagos State Catholic Church archbishop Okugi okay. ní regime àwọn military regime regime àwọn Abacha àwọn Babangida okay. bàbá yìí ó máa ń counter àwọn military regime eh. power tó wà bishop dẹni bishop dẹni kí wọ́n ń bàlù jẹ́ ok ok ok. ó máa ń counter àwọn wípé wọ́n ń bàlù jẹ́ ṣe bí òjìṣẹ́ Ọlọ́run ni ok kò fèsì pé church nìkan ni iṣẹ́ Ọlọ́run tó ń ṣe ṣùgbọ́n ó máa ń counter àwọn wípé ìyà ń jẹ àwọn aráàlú archbishop of abuja diocese tó jẹ́ catholic ó máa ń káńtà wọn pé wọ́n ń ba ìlú jẹ́ kán túlù ṣe àmọ́ ìbàdàn ti káńtà former president buhari wípé wọ́n ń ba ìlú jẹ́ pé kán túlù ṣe àwọn tó bá ń gbọ́ wa tó máa mọ tí mo ń sọ wọ́n máa rántí àwọn tí mo dárúkọ yìí hmm. nínú ọ̀rọ̀ mọ́ mi wá kọ́ tọ́lẹ̀ pé tọ́lá pé ọ̀rẹ́ màá jẹ́ kẹ́mọ́ ìpè màá jẹ́ kẹ́mọ́ ìpàwọn ni. àwọn ni ok. wọ́n máa ń jẹ́ kẹ́mọ́ ìpè kò sí nǹkan tó kan àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ báyìí aláàjì látàrí pé kí dẹ̀ ni láti má jẹ́ kí àwọn èèyàn kan ta ẹnu àbùkù sí wọn lára àwọn tó yẹ kó sọ̀rọ̀ sí wọn wọ́n á ní opportunity láti sọ̀rọ̀ burúkú sí wọn. ok ní ìwà irú àwọn kan báyìí dẹ̀ ni ó lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin christian àti muslim hmm. tẹ́yìn ò bá sọ ọ̀rọ̀ ẹnu dáadáa. Hmm. irú èmi ṣe ń sọ̀rọ̀ tí mo jẹ́ christian báyìí tí má lọ sọ̀rọ̀ tí ò dá wọn sọ pé báwo ni christian ṣe máa sọ̀rọ̀ sí àfa àwọn. bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìyẹn tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ lórí social media nìyẹn. afa hmm. ìsọ̀rọ̀ kan tẹ̀mí ò ní fọwọ́ sí i pé nígbà táwọn lọ báwọn ní ramali báwọn ṣe rí wọn táwọn bá wọn èèyàn dáadáa ni wọn. àwọn ni táwọn rí lè. táwọn rí ǹjẹ́ ṣé kẹ́ ẹ tó lọ ṣé ìgbà tẹ́ lọ lé wọn ṣé ẹ kàn kú gírí ẹdínlẹ́rẹ́ rẹ̀ sílẹ̀kùn ni èèyàn ni wọ́n níbẹ̀ yẹn. ṣé bí ẹ sọ fún ẹ pé ẹ ń bọ̀ ní lọ́jọ́ báyìí báyìí hmm. ìgbà tẹ bá dé débẹ̀ ẹ máa jẹ́ kẹ́mẹ̀ pẹ̀ tibẹ̀ torí estate ni kì í ṣe yàrá tẹ́kàn fíṣpà fíṣù tẹ́kàn wọlé tẹ́ jókòó. ìgbẹ́yìn àfọ àtẹ ń bọ̀ àtàwọn ọmọlẹ́yìn yín wọ́n ti wà prepared fún yín ni ah. wọ́n ti wà prepared n tí o bá yẹ ká fàárì wọn ò ní jẹ́ ká fàárì. tó rà fà láwọn ọ̀rọ̀ pé ìtàn abẹ́ jẹ́ ká fàárì wọ́n fà kankan bá yẹn wà bẹ́ẹ̀. wọ́n máa jẹ́ ká fàárì. Ah, ah, ibi tí a tún gbọ́dọ̀ gbà tó fẹ́ yẹn. alájẹ máa gbọ́ ẹ bá wò ó lẹ́nu. ẹgbẹ́ mi gbẹ́bẹ̀ tán yẹn. ìtún ọba fẹ́ jẹ́ kí àfàárì wọn ò ní jẹ́ kí àfàárì. ìtàn abẹ́ jẹ́ kí àfàárì wọ́n máa jẹ́ kí àfà kórí. Ah. nígbà tá a fògùn wọ́n máa ń pè àfọ́ ò lè lọ títí fóun wá ṣe wá sí kó ní pé inú yàrá táwọn sùn lókè kó fẹ́ wò. rárá yóò possible. so pálọ̀ tá máa jókòó sí ní tó máa jẹ́ ká fáàrí wọn á jẹ́ ká fáàrí wọn ò lè jókòó wájú afákàmọ́ láwọn bẹ́ẹ̀ náà sí èéfín àbáwọn ọmọ tí wọ́n jọ àfa àbáwọn ṣe tó wù wọ́n tó rọ́ máa ń pè èèyàn olóòlẹ̀ tó jókòó káwọn pọn èèyàn olóòlẹ̀ kò ṣe ní pé kò dáa kí àwọn àwọn olórí ẹlẹ́sìn wa kan máa dá sírú àwọn ọ̀rọ̀ báyìí báyìí báyìí. tí màá yẹn sùn ìgbà tó lọ sílé wọn kẹ́ tó dá sí ẹ lè ṣe nínú wáàsí yín kẹ́ fi kó àwọn ọmọ látàrí ìgbésí ayé tí wọ́n ń gbé. èmi ni mo gbọ́dọ̀ mọ́ ilé ẹnu ṣé ẹ gbọ́ pọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. bó ṣe lọ lọ́bẹ̀ yẹn. ọ̀rọ̀ ọba àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá tó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n pe ìmáàmù Ọ̀fà pé ká wáá ṣe wáàsí fún un fún ti Ramadan Lailatul Qadri kìíní yẹn ìgbà tí ìmáàmù Ọ̀fà débẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ rẹ̀ kọjú sí hmm. bí nǹkan tẹ̀ ń sọ pé tí èèyàn bá gé èèyàn lọ́ngbà mi ó sòótọ́ ọ̀rọ̀ kò ní kó má lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹlòmí àrò pé bóyá gbà tóun bá tó sọpọ́tì ẹ tí yóò fún un lówó ló máa tó fún un lówó ẹ̀yin ta ló ṣẹlẹ̀ sí Fẹlá lọ́dún kan ní OAU ó lọ play for students ó lóun dẹ̀ mọ́ Fẹlá dẹ̀ wá wọ́n fi ṣùn sí aago méjì ọ̀sán ó dẹ̀ débẹ̀ ní aago méjì alẹ́ bó ṣe wọlé tí wọ́n ó dẹ̀ ti gorí stage ọkọ̀ sọ̀kalẹ̀ padà ni ó ní gbogbo yín ó lẹ̀ fún un ó ní fún ariwo tẹ́ ẹ pa ìhòòhùn ní play fún yín mọ́lẹ́ ni. Hmm ó ní bó ṣe dé yẹn ó yẹ kẹ́ ẹ máa bù ń dání. pépé tù lájọ. ṣebí tù la fàdé ìsìnkú dẹ̀ ń bọ̀ sẹ́fẹ̀ tó ẹ̀dẹ̀ tó ń hèlì mi fẹlẹ́ ò pè fún ẹ lọ́dún tá à ń sọ yìí. ìyẹn ò dẹ̀ ní kó má lówó tó fi jáde láyé. mo wá ṣàkíyèsí pé olóòótọ́ gan ló máa ń sábà lówó bí ẹni tó ń parọ́ lọ hmm. torí pé gbẹ̀yìn onírọ̀ òkè ń dà. òkè fàdé Ògbómọ̀ṣọ́ ṣe é pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló pè wọ́n kọjú sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n ní gbogbo tẹ́ ń fa ló gbọmọ sọ yìí ìmáàmù ẹ̀yin lè jẹ̀bi hmm. owó òde mọ̀ pé ẹ̀ka kan wàá ṣe kán mọ́ wa ó ní ìmáàmù ẹ̀ nínú tó ń kọ́rọ̀ sí gbogbo èèyàn kọ́ làbájà wọn kàn bẹ tẹ pé ìmáàmù agbádá a wọ̀ yìí kọ̀ọ̀ràn iwájú wọn á tẹríba fún ẹni ìmáàmù gbogbo tẹ́rí ẹjẹ́ láyé ẹ lọ tẹríba fún ọ̀tẹ̀ bá fà hmm. ẹ mọ́jà mọ́. Hmm ìyẹn ò ní yín kù kò yọ nǹkan kan kù ayé yín ìmọ̀ mọ̀fani tó jẹ́ káwọn sọ bẹ́ẹ̀ ni pé àwọn náà ti go through gbogbo táwọn náà go through yẹn rí wọ́n ní gbogbo ẹ̀kọ́ léèyàn bínú sí àwọn kan ń bẹ tó jẹ́ pé owó náà fẹ́ lọ́wọ́ yín ìmọ̀mù ẹ̀fọn lówó èmi gan tó kọ́nú ẹ̀kọ́ mo tó kọ́nú ọ̀rọ̀ bàbá yẹn hmm. wọ́n láwọn èèyàn dẹ̀ ń bẹ wọn fẹ́ owó lọ́wọ́ yín wọ́n kàn fẹ́ kẹ́ ẹ máa pa wọn lé ni. Hmm ìtànfẹ́ lọ́wọ́ yín wọ́n lè bó àyè gbẹ̀gbẹ́ o àwọn bá dáa tẹ̀ ń wòye o ẹ sítọ́dì wọn o ẹlòmíì ò ní ìdòwò lọ́wọ́ yín ìtàkànfẹ́ ni pé kẹ́ ẹ máa pa wọn lé hmm. ẹ fún wọn lápọ̀nlé ìmáàmù Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe jẹ́ tó máa ń sọ gbogbo ọ̀rọ̀ tó because bí mo ṣe wo ìmáàmù yẹn náà wọ́n jẹ́ tó jẹ́ pé bí nǹkan kan ti gbé wọn àti sọ jáde hmm. ìmáàmù ni ìmáàmù ọ̀fà ni ẹ lọ fọ̀rọ̀ síkù bí àgbà ètò ń ṣe ti ṣàwọ́rí kí ló fẹ́ fàyọ ni pé ẹ wà bẹ́ẹ̀ kí mo fẹ́ fàyè ni pé ìmáàmù ọ̀fà ò torí pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló pe àwọn. pé kí wọ́n á fi ọ̀rọ̀ pamọ́ sí kù. kí wọ́n á fi ọ̀rọ̀ pamọ́ sí kù. Hmm. wọ́n wàá sọ̀rọ̀ yẹn ní àárín èèyàn méjì èèyàn mẹ́ta o èèyàn ló ń lọ bí five thousand yìí. ibi tá à ń sọ fún máàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣàwọn nìkan náà sọ wọn tó fi ń kọ àwọn èèyàn ní study àwọn èèyàn tó ń gbélé environment inú mi máa ń dùn táwọn èèyàn bá ń fún wa ní report bá a ṣe ń ṣe ní QH radio wọn á nínú àwọn máa ń dùn sí wa wọn ò mọ bóyá muslim lẹ́nìkan wọn ò mọ kírísítẹ̀ lẹ́nìkan wọn ò rí àpẹẹrẹ pé a máa ń jà mo dọ̀ wá sọ fún mi níbẹ̀ ṣé wàá wò yẹn o kò ń ṣe pé ìrà pẹ̀lẹ́pẹ́ a máa ń jà o a kì í jà rárá jù wá ni <laughs> gbogbo nǹkan máa ń lọ létòlétò ibi tí mo fẹ́ fààyàn ni pé a rí àwọn tó jẹ́ pé wọn à máa ìkó má fún wọn lówó mọ́tò wọn à máa ìkó má fún wọn lówó epo wọ́n máa sọ tọrọ mo ti rí ẹnìkan tó lọ bìkan ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí mo mọ̀ pé ẹ lù yòókù mí ni <laughs> bàbá yẹn lọ sọ tọrọ àwọn tó dẹ̀ sọ tọrọ fún bàbá àti ẹ̀ nílùú yìí pátápátá kẹ́ ẹ̀ máa lọ but àwọn èèyàn ní sheik labibu wọn ni wọn sùn tọrọ mo fẹ ẹ kọntínú ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ làwọn lè sọ pé gbogbo nǹkan sọ bó ṣe rí nìyẹn ẹ máa bọrọ yín bọ. ẹ ṣe ara ni nígbà tí wọ́n sọ wípé ìgbà táwọn délé wọn báwọn ṣe bá wọn gbogbo olókùn sí wọn èèyàn dáadáa ni wọn kò sẹ́ni tó pè wọ́n léèyàn burúkú mo lè sọ pé ohun tó bá fẹ́ jẹ́ kí ṣèyíkì rí ni ṣèyíkì máa rí ohun tí wọ́n fẹ́ jẹ́ kí ṣèyíkì rí ṣèyíkì ò ní rí ohun tí mò ń bá bọ̀ kó tó di pé ẹ sọ̀rọ̀ ni pé mo ní kò dìgbà tí àwọn òjíṣẹ́ ọlọ́run tẹ bá tó lọ visit àwọn èèyàn báyìí lé mhm, kẹ́ ẹ tó máa sọ wípé wọ́n dá àbí wọ́n dá pẹ̀lú gbogbo wípé tó máa ń ṣẹlẹ̀ báyìí social media ló ń gbé everything ǹjẹ́ ṣé ìgbésí ayé tí wọ́n ń gbé ṣé ìgbésí ayé gidi ni òun ni ká kọ́kọ́ bíra wa léèrè wò ṣé ìkìlá bí náà láwọn ọmọ tẹ́yin náà bí láti ràn ara yín ó dẹ̀ lọ́mọ kí. ǹjẹ́ ṣé ẹ lè jẹ́ kí ọmọ tẹ́ bínú ara yín kókó máa gbé wáyé táwọn Naira Marley ń gbé hmm. àwọn ìbéèrè tẹ ká kọ́kọ́ bèèrè wa nìyí kò dìgbà tẹ́ bá tó lọ sílé wọn nínú wáàsí yín gan nínú píríṣì yín ẹ lè fi píríṣì fáwọn ọ̀dọ́ tó ń dàgbà bọ̀ pẹ̀lú ìgbésí ayé táwọn kan ń gbé tí ò múnú Ọlọ́run dùn hmm. látàrí pé káwọn apẹ̀rẹ̀ wọn máa yàn pé wọn ò máa kán máa dirun sórí ṣe léṣe tọ̀ kán máa mu gbómu ìmúkúmu àwọn oògùn tó yẹ pé ó ń bayé àwọn ọmọdé láti kékeré kán máa mú irú àwọn kan bẹ́ẹ̀ ló yẹ ló yẹ ká gbọ́ lẹ́nu yín pé nígbà tí ẹ lọ sọ́dọ̀ wọn gan kẹ́ ẹ fi preach fún wọn kí ogun ẹ̀mí pè à ìgbà tí ṣèyíkì lọ sọ́dọ̀ wọn ọ̀rọ̀ gbọ́ lẹ́nu ṣèyíkò irú àwọn kan tó yẹ ká gbọ́ nìyí kì í ṣe pé kẹ́ wá jáde kẹ́ sọ pé i'm fast wọ́n ń ṣe ìpè kíkan kíkan àwọn gọ́vnọ̀ àwọn state governors àwọn federal eh, high level wọ́n ń gbé bẹ́ẹ̀bù wọ́n ń ṣe pé wọ́n ń gbé kura wọ́n ń ṣe pé ọba láàánú lọ́lọ́ àtúforíjì wá ọlọ́run ò dàbí àwọn èèyàn ọba láàánú lọ́lọ́ so ìyẹn kọ́ ni wọ́n fi gbé wa ní gógó àbí handicap pé wọ́n ṣe pé wọ́n ṣe lé wọ́n ṣe tọ̀ ní gógó bó ṣe á tó ajẹ́nu tá a sọ yìí. mo ti gbọ́dọ̀ mi bọ̀ ní alájí <laughs> so àwọn tó bá sọ pé wọn kì í ṣe journalist pé kán béèrè question fine wọn kì í ṣe journalist ṣùgbọ́n gbogbo tó ṣàṣẹlẹ̀ ní ṣéèkì náà gbọ́. wọ́n ní sẹ́wọ́n gọ́jú àwọn yìí àwọn kan tó ní sẹ́wọ́n gọ́jú ti journalist lọ. ah wọ́n ní spiritual leader. spiritual leader ni wọ́n ó mú ṣe fi àpẹẹrẹ àwọn kan síwájú. wọ́n ní tẹnu journalist ò gbà ó ní tẹnu tí wọ́n gán gbà. ẹnu wọn gbà ó mú ṣe fi àwọn kan síwájú pé spiritual leader ni wọ́n. nígbà tó náà fẹ́ kọ́ national cathedral cathedral ní hmm. Ghana àwọn pásọ kan yọwọ́ pé èmi ò lọ́wọ́ ń bẹ̀ látàrí pé wọ́n fẹ́ jẹ́ kórúkọ àwọn bàjẹ́ ipe ṣọ́nà làwọn ń ṣe. ok. so irú ṣéèkì yìí àwọn nǹkan tó yẹ ká gbọ́ lẹ́yìn ìgbà tó lọ sílẹ̀ àwọn Naira Marley ni pé ah wọ́n bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí báyìí báyìí náà sọ irú àwọn kọ́ṣẹ́ táwọn kan ń ṣe journalist àwọn kan tó yẹ ká béèrè tó tún jù báyìí gan lónìí. Hmm. tí wọ́n bá accuse Naira Marley kan tó bá bí pé ta ló pa Mohbad gan kò kọjá ẹnu wọn. ok torí tán bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ tán bá gbé kalẹ̀ gan kò kọjá ẹnu wọn náà wọ́n ti wọ́n ti kọjá ayé wọn. àwọn náà ṣáà wà nínú wọn ṣàgbọ́gbà táwọn ọlọ́pàá jáde tó sọ wípé àwọn ẹ̀rọ má lè jẹ̀bi búlíà and assault kí ló dé tẹ̀ ẹ̀ àkíyèsí wọn tẹ̀ fún wọn pé kí ló fà á tóbi dí pé ẹ̀ ń búlí ọmọ yìí. Hmm. ọmọ tó wà lọ́dún ẹ tó sáìn sí record label kí ló dé wọn àtọmọ ẹ kó pẹ kí ló dé ẹ ń búlé ẹ kí ló dé ẹ ń fìyà jẹ kiri gbogbo tó bá lọ tó bá lọ ọkẹ ò balẹ̀ irú àwọn kan bẹ́ẹ̀ ló yẹ kí ṣe yìí kó bí àwọn náírà má nígbà tẹ lọ visit wọn lé kì í ṣàdúrà hmm. tẹ lọ gbà lé kì í ṣe pẹ́ṣẹ̀ tí samlani bíi pé ṣé kò sí ibi kankan ní kúrán tó lè pààyàn ni báàkà gan ọba aláàánú lọ lóhùn. ọlọ́run tó jẹ́ pé ẹ tó ń ṣèkà á tó máa wọ ẹ. torí kúrán tẹ̀ ń kà ọlọ́run sí. bẹ́ẹ̀ ni ó dẹ̀ lè ṣàánú tó bá wù ú bẹ́ẹ̀ lè ṣe ìdájọ́ ọlọ́run yà ṣe báyìí ó tún wá lè ṣàánú tó. pẹ̀fín ló máa yí padà ibẹ̀ ni màá ti wọ́n lọ fídíò ọba Solomon tó jáde ní táwọn èèyàn ń wò lánàá ti jẹta tó ń bẹ́ẹ̀ nìkan sọ tẹ́ni ẹ̀kú rẹ̀ pásítọ̀ pásítọ̀ yẹn ó dẹ̀ padà dojú tirẹ̀ ọba Solomon sọ fún pásítọ̀ yẹn pé kó gbàdúrà sọ pé kó fọ́ òun lójú fojú fọ pásọ náà sì lanu ó sì gbàdúrà pé olúwa fọ́ lójú olúwa fọ́ lójú ọlọ́run tó á jẹ́wọ́ lójújọ́ náà kó fọ́ ẹni lójú ọba solomoni dẹ̀ ń ṣàmì ó dẹ̀ ń ṣàmì nígbà tó dẹ̀ parí àdúrà ó dẹ̀ ń bí ẹni yẹn pé a pásọ ojú wa pásọ gbogbo àwọn oní a pé kókó tó tiri ṣùgbọ́n ní ìsìn ẹ ti máa filẹ̀ pé ojú òsì yẹn ti ń dùn yín alájọ ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ ibẹ̀ lẹ́sìn pé àwọn òjíṣẹ́ ọlọ́kàn tó yẹ pé wọ́n kàn láwọn ṣiṣẹ́ ọlọ́wọ́n àmọ́ irúṣẹ́ tó lọ ọlọ́wọ́n ò gbèsè fún wọn. ìtàn òun náà ń gbàdúrà pé ipe kojú ẹ olúwa fọ ọmọ rẹ lójú fọ fọ infact kó jẹ́ pé nìyẹn gẹ́fẹ́ kojú ẹ̀ ò fọ gan ẹni jẹ́ kó máa sọ ni olúwa sì lè dárí jìn yín ò ní ìdíkà ní kó olúwa fọ yín lójú. ṣé ẹ ṣé yìí tí wọ́n sọ pé àwọn ọmọ ẹ̀rẹ́ ah, wọ́n dẹ̀ sọ pé ipe ọlọ́run sọ ọlọ́run sọ bá a kà. ọlọ́run tiẹ̀ ṣe ọlọ́run tiẹ̀ ṣe bẹ́ẹ̀ àwa máa pa. ọlọ́run tún lè ṣàánú apààyàn gan kó kékeré tún lójú àánú ọlọ́run olófin jẹ́ ọlọ́run olófin jẹ́ kábíọ́kàn ò sí. Hmm. so irú àwọn béèrè tó yẹ kí ṣe kókó bí wọ́n ó tó kàn mí pé ta ló pa Mohbad gan kí lè mọ̀ ń pẹ́ èyí tó já rìnrìn tí torí ẹ fi drop lórí social media ni kí ló ṣẹlẹ̀ irú àwọn kan tó yẹ kán bí wọ́n nìyí Hmm. ìgbà tó búlì ẹ̀ irú àwọn nǹkan tó yẹ kán bí wọ́n nìyẹn nígbà tí Mohbad tó mú ẹjọ́ lọ sí police station tí wọ́n dé atẹ́ẹ̀nì sí irú àwọn nǹkan tó yẹ kán bí Naira Marley Naira Marley ìwọ ló yẹ kó dáàbò bo ẹnì ìgbà tí ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́. kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ àìmọ̀ ìyàwó tó ṣàṣì kó lọ́dọ̀ Ọlámídé wọn padà jáde kan ní Ọlámídé ń búlẹ̀ àwọn Ọlámídé hmm. àtàkà wọn Adékúnlé gold ó ṣàyẹ̀nsì ọ̀dà eh, rẹ́kọ̀dọ̀ Ọlámídé kò jáde wípé ọlámídé búlì o àìmọye àìmọye bẹ́ẹ̀. adẹ̀mọ́ pé Naira Marley fúnra rẹ̀ gan-an bẹ́ẹ̀ni ọ̀ndà ọlámídé ló dúró. àìmọye àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ṣúdà ọ̀ndà ọlámídé kò sẹ́ tó jáde kó sọ pé àwọn ah, ọlámídé. ọ̀ndà ìdí bẹ́ẹ̀ lánàá ti kúrò. bẹ́ẹ̀ni. àṣà kẹtẹ́ pariwo ọ̀ndà rẹ́kọ̀dọ̀ ọlámídé ló wà kò jáde kó ní ọlámídé òun. Hmm. so kó ẹsẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kí Sheikh bí Naira Marley ipe kílódé tẹ́lẹ̀ nígbà tó kúrò ní ọ̀dà rẹ́kọ̀lì bẹ̀lẹ̀ ló bẹ̀rẹ̀ wàhálà tó rí wàhálà so tó fi kúrò ní ọ̀dà rẹ́kọ̀lì bẹ̀lẹ̀ tó dẹ̀ rí wàhálà ìwọ ló yẹ ká bi léèrè pé kí ló ṣẹlẹ̀ so irú àwọn question tó yẹ kí àwọn agbẹ́ tá à jẹ tá à ṣe òjíṣẹ́ ọlọ́run gan àwọn agbẹ́ ń béèrè question ṣé bí iṣẹ́ táwọn ṣe òun la wà yìí bẹ́ẹ̀ àwọn gan ń béèrè àwọn èèyàn dẹ̀ máa. àtàkì wọn pa àwọn ni òṣùpá ń béèrè pé kí ló ṣẹlẹ̀. ìbéèrè mi ìbéèrè mi ẹ wo just ta ni bàbá bíbí yẹn sì bó ṣe ṣe a rí lára àwọn tó ti ní ìtẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n tún nífẹ̀ẹ́. òjíṣẹ́ ọlọ́run mélòó ló jáde tó tiẹ̀ jáde pé Wumi ó dá ìwọ náà lọ ṣe DNA test òjíṣẹ́ ọlọ́run mélòó ní ìwà àfọ̀kẹ́rẹ́ jáde tó ń kọ̀ndẹ́mu Naira Marley lẹ́nu tiẹ̀ ìwọ náà ń béèrè pé ta ni bàbá bébí ṣùgbọ́n bàtà parọ́ tẹ́niwọ̀n ló pa Mohbad àmọ́ tá a ṣe fún ọ kí lẹ ṣe fún. Ah, ah, ó ṣe dẹ́rù pẹ̀lú ẹ káwọn kan máa jáde àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ jáde kẹ́ ẹ sòótọ́ hmm. òótọ́ yẹn máa ń korò òótọ́ yẹn máa jẹ́ káwọn kan retí yín ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yín wọ́n máa padà láìkì yín pé ẹ̀yin dẹ̀ ń sọ tòótọ́ o. wọ́n fi ní olóòótọ́ ṣùgbọ́n nígbà tó bá yá wọn wà ní gbóhùn yín mọ́ bílẹ̀ hmm. ayé ṣe rí nìyẹn. tó o mọ́nu wa alájà Abibat wọ́n ní àkí ọ ẹ ṣeun gan ni mọ́mì alájà Abibat. ṣé ìkìlábì tó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ramal iye òní pé káàdì plus sorúkọ wọn bí èṣù ọlọ́run náà ń ṣe. Hmm. ṣùgbọ́n pàtó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ramali wọ́n ṣe àwọn kankan tó kù díẹ̀ káàtó. wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. bẹ́ẹ̀ ni nítorí pé ǹjẹ́ sáré jẹ́ kí ọmọ wọn kó sáì sọ́dọ̀ ọ̀rẹ́ ramali ṣé lè jẹ́ kó mọ́sàárẹ́ kọ́ níbẹ̀ lọ́dọ̀ Naira Marley ṣé lè jẹ́ kí ọmọ wọn gbé wáyé táwọn Naira Marley ń gbé. Hmm. torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí Zinobisk àti Naira ti ní problem. ǹjẹ́ ṣé lè jẹ́ kí àwọn ọmọ wọn kan lè kọ́ lọ bá àwọn Naira Marley gbélé pọ̀ kọ́ lọ bá wọn ṣe pọ̀. tí wọ́n bá tiẹ̀ bí wọ́n ní question kankan rí pé à bóyá ẹjọ́ wà ní kóòtù ní bóyá police station at least ó yẹ kẹ́bi Naira Marley pé ìgbà tó mi wà ní under record label lẹ gbogbo nǹkan ń lọ dáadáa bọ́ nígbà tó kúrò ní under record label lẹ ni wàhálà dé bọ́ ọmọ ẹ̀ kí ló dé. Hmm. so gbogbo àwọn ìbéèrè yẹn lọ́yẹ̀ kan ti bọ̀nú ẹ̀. àwọn ìbéèrè yẹn kan béèrè nígbà tí bàbá Mohbad lọ fíṣítì Mohbad nílé Naira Marley tí Mohbad ń sọ fún bàbá yìí pé ojú ayé ni wọ́n ń ṣe o gbogbo àwọn kẹ́bẹ̀ ló yẹ kẹ́ ẹ béèrè ìgbà tí mo bá di ìjà tí Naira Marley lọ jẹnu jẹ tó dẹ̀ sọ fún abẹ́ pé ojú ayé ni wọ́n ń ṣe o tí bàbá bàbá díẹ̀ lọ ń bẹ̀rẹ̀ Naira Marley nílé tó lọ dọ̀bálẹ̀ bẹ̀ irú àkàn bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ béèrè wípé kí ló dé tí ẹgbẹ́ bàbá ẹ̀ ń dọ̀bálẹ̀ bẹ̀ o lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́. Hmm. kí ló dé kí ló dé tí ẹgbẹ́ bàbá tiẹ̀ torí bàbá torí bàbá Naira àti bàbá bàbá tó bá gba ìjọra hmm, ọ kí ló ṣẹlẹ̀ tó fi lè máa dọ̀bà lẹ́ẹ̀bẹ̀ ọ́ torí wọ́n ní tẹ́tí bá gbọ́ yìí kì tí etí bàbá Mohbad bá gbọ́ kankan ni kò ní wá lọ bọ́ọ̀nù yàrá kó máa dọ̀bà lẹ́ẹ̀bẹ̀ ìwọ ọmọ tó lè bí lọ́mọ ó ń dọ̀bà lẹ́ẹ̀bẹ̀ ọ̀gá lásán ègún ni níwájú Ọlọ́run irú àwọn kọ́ṣẹ́ máa yẹ kí ṣe é béèrè àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé láti inú ìwé láti inú ìwé mímọ́ gan ẹ lè fi kọ́ṣẹ́ wọn kẹ́ ẹ fi wàásù fún wọn ṣùgbọ́n Hmm. àdúrà lárí tẹ ṣe fún wọn tẹ rí wọn ṣe pé àwọn èpè tẹ ṣe tẹ bá sọ níbi iná àwẹ̀ láwà kò sí ìwé èpè tẹ léṣe ọba aláàánú lọlọ àfi tó lọ́n bá ṣe tán láti fi àjẹ wọn láti fún àgbà ẹ pé kọ́lọ́mọjà rí ìbínú ọlọ́run. ìbínú ọlọ́run ò dáa ìbínú ọlọ́run ò dáa. báwọn nàìjíríà ṣe máa ń sọ ọlọ́run ò dàbí àwọn èèyàn hmm. tó bá dàbí àwọn èèyàn ni gbogbo àwọn leaders wa ò ní sí láyé mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà yìí ò ní sí láyé mọ́ lónìí torí ìwà tí ò dá pọ̀ ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀. ah especially àwọn tó jẹ́ olórí ẹ̀sìn. bẹ́ẹ̀ni. ibi tí ìyá ka wọn mọ ẹni tí ń fagbó gan ẹ̀ ní bambe. Ah, mo ṣe sọ wípé hmm. ọ̀rọ̀ ikú Mohbad petition kí ló dé tí Sheikh ò béèrè nípa petition Mohbad lọ́wọ́ àwọn Naira Marley ṣùgbọ́n tó sọ ni pé bọ́n ṣe bá wọn wọ́n lè yàn dáadáa làwọn bá wọn tà. wọ́n gbọ́dọ̀ bá wọn lè yàn dáadáa nígbà tí ìgbà téèyàn bọ̀ wá kí wa á compose ara wa. Hmm. ẹ tó dẹ̀ bọ̀ wá kí wa kò ní lo ten hours pátákó ah. rẹ̀ one hour. àbá fi one two wetin ah, two hours gẹ́gẹ́ ti pẹ́ jù. àbó rẹ̀ sọ pé ẹ wá o ọlọ́run ni kì í yẹ gbogbo yàrá yín wò wọ́n fẹ́ pé àpò kọjá pálọ̀ tó jókòó sí. kí ni àfàfẹ́ rò lè rẹ́ wọ́n máa ẹ fẹ́ ti fẹ́ bí wájú òkè pé wọ́n máa kó owó kalẹ̀ wọ́n máa fa bí wọ́n ṣe ń ṣe wọ́n ní ṣe bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n kò yẹ kan sọ pé àwọn bá wọn ní ìbá èèyàn gidi